الله أكبر ولله الحمد الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو حي لا يموت وأشهد أن نبينا وحبيبنا محمدا عبده ورسوله المبعوث رحمة للعالمين صلى الله عليه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 ó ṣe àwọn ìdára fún wa ní àwọn ìdára tó pọ̀ àwọn ìdára yìí wọ́n pọ̀ débi pé ẹnìkan ò lè kà wọ́n dípò bá àmọ́ èyí tí wọ́n jẹ́ wa in ta'uddu ni'matallahi la tuhsuha ẹ bá lè fẹ́ ka iye ìdára ọlọ́run tó lọ́n ṣe fún ẹ lè má iye tó jẹ́ ìdára tó lọ́n ṣe fún wa nípa dídá tó dá wa wá dá wa oníkájọ́ kan. nínú àwọn ètò tó lápọnlé nínú àwọn ẹ̀dá tó ń dá ìyàn ọmọ èèyàn tí tó bá wọ ọlọ́run ọba tẹ́lẹ̀ náà ó lè kúkú sí wa lọ́kàn nínú àwọn ẹranko tó dá wọ́n yẹ ẹranko eléyìí tó ṣe pé kò ní gbé àárín àwọn èèyàn tí ó gbé ẹranko àbìdà tí ó máa gbé inú gbó nínú agbẹ́jọ tó bá ṣe wù ó lè sí wa lọ́kàn nínú àwọn ẹranko bẹ́ẹ̀ eléyìí tó ṣe pé jíjẹ àwọn ẹranko ní ọmọ wa ti pa àwọn jẹ tó bá sì wò ó lè dá wa lẹ́ranko tí wọ́n máa gbé àárín àwọn èèyàn tó sọ yìí pé ń gbọ́ ọba yá wọ́n lè padà pa wá jẹ àbí kó ṣe wá lọ́kàn nínú àwọn ẹranko tí wọ́n gbé àárín àwọn èèyàn tó lọ́wọ́ bá ṣe léwọ̀ fáwọn èèyàn láti ó lè ní ká wá níwá àdín ó lè ní ká wá níwá ẹyẹ ọlọ́run ọba tó wá ní ká wá níwá ẹ̀yàn àdúpẹ́ fọlọ́run ọba wa lórí ìbẹ̀rẹ̀ ńlá tó ṣe fún wa yìí èèyàn lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa ló gbọ́lá fún ó sì lẹ́nu àpọ́nlé jù nínú àwọn ẹ̀dá tó dá fún alápọ́nlé nípa àti ṣèwá tó ṣe léyìn ó tún ṣe wá lẹ́ni tó ṣe fún ní làákàyè tá a máa fi mọ ọ̀tún yàtọ̀ sósì dáadáa yàtọ̀ sí ètí ọ̀dà walaqad karramna bani adam wa hamalnahum fil barri wal bahr ọlọ́run ni a ti ṣe àpọ́nlé ọmọ ànábì adam àwa náà la gbé wọn a gbé wọn gun òkè pẹ̀ a ní kí wọ́n máa jẹ síbi tó bá wù wọ́n lókè pẹ̀ àwa náà la tó ṣe ìdára fún wọn a gbé wọn gun orí òkun a ní kí wọ́n máa ti ibìkan lọ síbi kan níbi àwọn àǹfààní níbi àǹfààní ká ọmọ èèyàn tó lọ́wọ́ bá wá sí wáyé látàrí ìdẹ̀ra ńlá tó ṣe fún wa yìí dandan àfi ká máa dúpẹ́ fọlọ́ dandan àfi ká dúpẹ́ fọlọ́ wà á tẹ ẹ̀dá náà rabbukum la in shakartum la azidannakum wa la in kafartum inna adabi la rántí ìgbà tí olúwa lè dáa tó ṣe kéde tó ní tẹ́ bá fi lè dúpẹ́ fún mi mo búra pé màá ṣàlékún fún yín àmọ́ tẹ́ ẹ lọ́ mọ pípé ẹnìkan nù wò sí ti ń tọrọ ìyá rẹ̀ ìkẹyìn ní ọjọ́ tó sí wa mọ̀jẹ̀ mm. àjọ kan nínú àwọn ẹni ìyá rẹ̀ mm. ń bẹ nínú pé èèyàn dúpẹ́ fọlọ́ ní ìgbà tí èèyàn ríra rẹ̀ léèyàn ń bẹ nínú pé èèyàn dúpẹ́ fọlọ́ ní ìgbà tí èèyàn bára rẹ̀ lẹ́ni tó ní làákàyè pípé kéèyàn jẹ́ ẹni tó ṣe pé èèyàn jẹ́ ẹrúsìn fọlọ́ wọn bá lódodo nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kìí sọkù kan lọ dálẹ̀ tó ní ká máa bò ń dá ọlọ́run ẹlẹ́dàá wa kìí sàwọn ẹran kan ló kó kalẹ̀ tó ní ká máa bò ń dá níṣẹ́ ni ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó dá wa sílẹ̀ ayé ń dè báyìí nítorí kókó pàtàkì òun náà ni kálífà máa wá jọ́sìn fún ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ni wọ́n máa khalaqtu al-jinna wal-insa illa liya'budun ní ìṣẹ̀ náà àwọn àlùjànnú àti àwọn èèyàn nítorí nǹkan mi àfi nítorí kí wọ́n lè bá máa jọ́sìn fún mi ọlọ́run ọba nìkan á sì ti mà wípé nítorí kílẹ̀ yìí ó lè bá àṣeyṣe ọlọ́run ọba ti rán àwọn àránṣẹ́ nítorí pé kọ̀fẹ́ ká fi agbárí gbandóko àti òdo ràgàdù ká máa fi sìn ọ́ ìdí ni tó fi rán àwọn àránṣẹ́ bẹ̀rẹ̀ látòrí àránṣẹ́ ọlọ́run anábì Nuh alayhi salam ọlọ́run ọba wa tún ránṣẹ́ bẹ̀ ànábì ń tẹ̀lé ànábì ránṣẹ́ tẹ̀lé ránṣẹ́ títí tó fi dórí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí í ṣe òpin fún gbogbo ànábì àti ránṣẹ́ aṣíwájú fún gbogbo ọmọ ànábì Adam ní ọjọ́ ọ̀gbẹ́ni dàlùkìyàmù ọ̀gá tiwa ànábì wa ọ̀làwà tó rọ̀bì wọ̀sẹ̀láàmù wà rẹ̀ ọlọ́run náà ànábì ọ̀ràn sí wa iṣẹ́ tó máa fi ràn kò yàtọ̀ sí iṣẹ́ tó máa fi ràn àwọn ànábì tó ti síwájú wọ́lọ́kọ̀lẹ̀ bàtìnà fi kúlẹ̀ fún mẹsàlọ́sọ́lá ànàbọ̀dọ̀ wọ́ọ̀hà pọ̀jùsẹ́nì gbogbo gbogbo ọjọ́ kọ̀ọ̀kan pátá kọ́rọ́ngọ́dọ́ láti ṣe àgbédìde ìránṣẹ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan láàrin wọn kókó sẹ́ta wá fi ràn àwọn ìránṣẹ́ yìí wọn náà ní pé ẹ máa pè wọ́n wọ́n sì di kí wọ́n jọ́sìn fún Allah lónìí kan wọ́n sì dènà sí mímọ́ jọ́sìn fún àwọn ọ̀sà Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahi alhamd ẹni tí wọ́n jọ́sìn fọlọ́ nínú wa òun náà lẹ́ni àpọ́nlé ẹni tó bá ṣe é pé kò ní nǹkan míì tí ń wáyé fún tí ń jọ́sìn fún yàtọ̀ sí Allah àwọn náà lẹ́ni àgbéga yàtọ̀ sẹ́ni tó ti pé ó fi ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ sílẹ̀ kò sìn ni wọ́n á bọ́ gí wọ́n á bọ́ ọ̀pẹ̀ ń bọ ìfẹ́ inú rẹ̀ ó fa àwọn kan síwájú àwọn olórí ibú abatẹnijẹ́ ọjọ́ pé àwọn ní ń fà wọ́n ń dà bíi màálù wọ́n ń fà bíi ewúrẹ́ àwọn wa mú kúrò lójú ọ̀nà ọlọ́run wọ́n mú kúrò lórí ìlànà nẹ́bà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ fi yé ru wọn ìpè òyìnbó ní ọjọ́ tẹ̀ láti ayé títí dọ̀là òkè yára nítorí pé ẹni tó bá fi ẹsìn islam sílẹ̀ tó kọ̀ láti ṣe tọkọ̀ láti tẹ̀lé sanabọ̀ muhammed sallallahu alayhi wa sallam àti iye kó lórí ibú ni láti ilé ayé ń bè títí dọ̀là òkèèyàmù ọlọ́run ilé dáwà ó ní wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin ẹnikẹ́ni tó bá fi lè wá nǹkan mìíràn tó fi tẹ̀sìn yàtọ̀ sẹ́sìn islam ọlọ́run kò ní gbà lọ́dọ̀ rẹ̀ yóò sì máa jọ́kàn nínú àwọn ẹni òfò tó bá di lọ́la gbẹ̀ngàn òkèèyàmù nínú adé ti tó gbóríkí tó fẹsẹ̀ nílẹ̀ Ànábì sallallahu alaihi wa sallam onígbàkúgbà tẹ́ bá kọjá gbára sàárì ẹnikẹ́ni tó bá fi lè kú lórí nǹkan míì tó yàtọ̀ sẹ́sìn náà ẹ máa fún ní ròbà níjẹ́ kó ọmọ anáníwọ̀ ẹ fún ní ròbà níjẹ́ pé ọmọ anáníwọ̀ tẹ́lẹ̀ yìí bá yé wa àjẹ́ ike adúpẹ́ fọlọ́wọ́n bá wá o lórí ìdẹ̀ra ńlá nítorí wípé àwùjọ tí wọ́n fi wa sí mùsùlùmí ń bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ ọlọ́ọ̀ni ìkẹ́ ọlọ́ọ̀n ọba ni man yuridillahu an yahdiyahu yashrah sadrahu lil-islam wa man yurid an yudilla yaj'al sadrahu dayyqan harajan ka'annama yas'adu fis-sama' ẹnikẹ́ni tọ́lọ́mọ bá bá fẹ́ fi mánà fẹ́ ẹ̀rì yọ̀ọ́ máa dùn bó báyà yín ìfẹ anabi muhammed sallallahu alaihi wasallam yóò ra ìjókòó lára yín inú yóò máa dùn láti jẹ mùsùlùmí inú yóò máa dùn láti jọka nínú ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alaihi wasallam sẹba ti gbọ́rọ̀ islam bẹ́ẹ̀ nínú yóò máa dùn àmẹni tọ́lọ́ wọn bọ̀ bá fẹ́ fi máa nà dídí gágágá oní àlàyé wọn máa di ọ̀rọ̀ wọn ò ní rọrùn fún wọn mímí ò ní rọrùn fún wọn má tó bá ti gbọ́rọ̀ ọ̀rọ̀ kọ́lá tó bá pèsè fún sọlá tìlásán olórí ìbú èèyàn ẹ̀rí pé fi kókú kókú ní ọmọ ìsẹ́ni jìbìtọ́ bá wà ọlọ́wọ́ bá ti ṣètò abẹ́ àdúgbò ẹ̀kọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ lè dà wọ́n. Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahi alhamd. àdáwò ńlá wọn náà ní àdáwò ilé ìtì ọlọ́wọ́ bá tó gbé kọ́ mẹ́yàn ní ẹnu lọ́lọ́ta wà yí báyìí ẹ̀rí pé àdáwò yí àwọn ẹni tó ti fún wọn lówó àti àwọn mẹ̀kúnnù gbogbo ẹ̀ lọ́nà ọ̀bẹ ẹlẹ́dàá wa ló pín kárí ilé ó pín àdánwò yìí kárí ilé kálukú nínú gbogbo àwọn ọmọ èèyàn àdánwò yìí òun náà ní àdánwò corona virus ẹ̀rí pé àdánwò yìí báyìí wọ́n pè ní corona virus virus nǹkan kan tó kéré burúkú tó ṣe pé kìí ṣe ojú rí ojú lásán kò ṣe fi rìn téèyàn bá fẹ́ rí virus èèyàn ní láti lo àwọn ẹ̀rọ tí máa mú kí n tó kéré tó wẹ́ kó di tó tóbi ilé ìdáàmú sí microscope olólejé kárí virus akérèmọkànmọgbà bí virus ti sọ akéré tó ọmọ èèyàn náà ló pè bẹ́ẹ̀ wípé àdáwò tó bá wa virus ni wọ́n ń pè wọ́n á ní òun jẹ́ ẹ̀yà corona ẹ̀yà corona tó lọ́wọ́ bá wá dẹ̀ sí wa ibà ó bẹ̀rẹ̀ láti China wọ́n fẹ́ẹ́ fi lulẹ̀ ayé kankan sílẹ̀ àfikọ́jẹ́ pọ́dọ́dọ̀ sí wọn náà ọlọ́run ẹlẹ́dàá wa wọ́n á fi àrùn yìí báyìí àrùn corona virus yìí ó fi ń pa kúkúrú ó fi ń pa gíga ó fi ń pa olówó ó fi ń pa mẹ̀kúnnù ó fi ń pa òyìnbó ó fi ń pa èèyàn dúdú ẹni tí ń sá lọ ọ̀bọ kátó wá pé ẹni tó jókòó ẹni tó dúró ọ̀bọ kátó wí pé ẹni tó so wípé òun dùbúlẹ̀ akramakumullah àdáwọ̀ yìí báyìí ó mú wa dẹni tó so wípé gbogbo àyíká yẹ̀wù ayé ó ti ń tà sí pa ẹnìkan ò sí má tó ti kó lè lọ síbi iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún nílé ayé ni wọ́n ti ṣe lófin ike kó nílé ó gbélé láì jẹ́ kó gbóúnjà kẹ́nìkan kan má jáde láì jẹ́ pé ọ̀tá ó sì gun bò wá ní ìlú wa ọwọ́ á di wípé èèwọ̀ ni ní ọ̀pọ̀lọpọ̀ lórí ayé téèyàn ti ẹ̀jáde síta kó ló ń fẹ́ wo báwo lòun ti fẹ́ rí wọ́n mọ̀ sí yé wípé ọwọ́ wọn kò wọ̀n tó ń bá ń rí bojú fèrèsé rẹ̀ tí ó tó ọ bọ́ ọba fi lè jáde síta tó ọ lọ́ọ́ fẹ́ yárùn ọba fi lè jáde síta tó ọ lọ́ọ́ fẹ́ wo bójú ọjọ́ ti fẹ́ rí kí ló fi ọ. àkàràmọ̀kàn wà ó di ipe kì í sọ̀rọ̀ ẹni lásán lọ́pọ̀lọpọ̀ àyè bọ́ ọba jáde pín ọlọ́pàá àbí sọ́jà tí wọ́n ti jẹ síta láti máa tẹ̀tẹ̀ ẹni tí ọba gbọ́rọ̀ àwọn lè gbé wọ́n lè ké ìbọn fún ọ ọwọ́ àgbà púpàdé lọ́wọ́ sọ́jà látàrí látàrí ẹ wọ́n ti fi ọta àgbọn kó tó di pé ọta kòró mọ́ lọ́pọ̀lọpọ̀ nígbà tí wọ́n fi ròyìn èèyàn tọ́lọ́pàá pa iye èèyàn tí sọ́jà pa látàrí ẹ̀mẹ́jáde ẹ̀mẹ́jáde kòró ń bẹ́ẹ̀ wọ́n ní kó ń ka àwọn kan pọ̀ ju yìí tí coronavirus pa lọ. torí pé tádà ò bá di kí máa fẹ́ jù ní tádà ò bá di ẹnìkan ọmọ ibi tí ó fi parí. bẹ́ẹ̀ náà orílẹ̀-èdè bòmí àwọn tó pẹ́ni tó bá tó kó tiẹ̀ jáde tó bá fi jáde pé tó bá mọ ọgbà ẹ̀wọ̀n ni. ní ìgbà tí gbogbo ìjọba lé ayé ti ń tú àwọn ẹlẹ́wọ̀n sílẹ̀ bí pé kọ́mọ́ bàjẹ́ pé inú ọgbà ẹ̀wọ̀n yẹn ni wọ́n ti máa lùgbàdì àrùn coronavirus kí kálukú ọmọ lọ́ọ́lé wọn ẹni tó bá kú ọ lọ kú wọ́rọ́wọ́ láàrin àwọn fámìlì rẹ̀ ìgbà náà wọ́n tẹ̀sán wọn gbọ́ ẹlòmíì tán fún wọn lọ sọ́gbọ́ ẹ̀wọ̀n fún ẹ̀yìn aláìgbọ̀rọ̀ fẹ́ẹ́ bá fún bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀. láwọn agbọn bòmí nílé ayé téèyàn bá fi lè jáde fún yín tán bá fi lè mú un wàá san owó ìtanràn eléyìí tó ṣe pé kò dín sí two million naira nítorí tó máa sọ pé ó san five thousand dollars ó ti ó ti kọjá two million naira gan bí náírà ti fi ṣubú dànù báyìí. àkàràmọ̀kọ́mọ́ wa látàrí àrùn kòrónà ètò káràkátà gbogbo orílẹ̀-èdè ilé ayé bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ lulẹ̀ ayé náà ti dolówó tọ́ ọlọ́lọ́ máa bí wọ́n ti ṣe rúlà báyìí nígbà táwọn ìbátan nítorí pé gbogbo owó tá a láàánú táǹfì ń sagbára gbogbo nǹkan tó orílẹ̀-èdè wa ní táǹfì lówó tá a ní tá a kó pamọ́ pé àyíká àmà akópamọ́ dọ́jọ́ àbámà àtọ́rọ́mọkùnmọ́lá ọ̀pọ̀lọpọ̀ owó wọn ti ti kúrò gbogbo ọ̀pọ̀lọpọ̀ owó olùjọba ti kókó tí wọ́n ti ń ná sọ́tún tí wọ́n ń ná sósì lórí ojú ọ̀nà àti dáàbòbò àwọn ọmọ orílẹ̀-èdè kọ́dà orílẹ̀-èdè mi ó tún ti jẹ gbèsè bí owó tó lé ní láàrin ọdún mẹ́wàá tí ń bọ̀. sàdáwò yìí báyìí kókó rẹ̀ ni pé ọlọ́run ti dán wa wò ó tẹ̀mọ̀ pàwọn náà àìgbọ́rọ̀ tẹ̀mọ̀ pàwọn náà àfẹ́ràn lọ tẹ̀mọ̀ pàwọn náà àìfẹ́ tẹ̀lé tọ̀lọ̀ àti ẹ̀rí pé tí wọ́n bá ń bá wa sọ̀rọ̀ ẹ̀ a máa fi tipa làbà rẹ̀ á sọ pé ìmọ̀ jẹ́ mọ́ wa àti pé pàpà gan ẹni tó fi ń báwí àwọn lárúbá tó ti kú ni lẹ́yìn náà gan ọlọ́run mọ̀ pé yàn dúdú là wà èyí tà wà ni wọ́n ń báwí pẹ̀lú gbogbo àwọn òfin gbóná gbígbóná gbígbóná yìí torí pé àwọn àjogún Ọbàtálá àjogún Ṣàngó àjogún Ògún àjogún Èṣù àjogún gbogbo orí ibú kó láti wá fi ń ta àjogún bá lọ́dọ̀ àwọn bàbá wa sílẹ̀ ṣèbí ń dáàbò bá kaná nù wọ́n pè wá sẹ́sìn ọlọ́run sẹ́sìn ọlọ́run ṣe yẹ̀yẹ́ wọ́n pè ká pa pàlàpàlà àwa náà máa pàlàpàlà jákèjádé rádaràdá ní pàlàpàlà jákèjádé àti máa rádaràdá ṣùgbọ́n aṣọ apagídí harí aláàbí ti sílẹ̀ tó bá yẹ pé àwa náà lábá wà ń kó agbára kan tá ń pa àwọn ọmọ alẹ́yìn láti pẹ̀lú pé nǹkan báyìí ní kẹsì ẹ má sì nǹkan báyìí tó wá sí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n ń gbọ́ wọn fi sí pàlàbà rẹ̀ wọ́n ya abẹ fún ya abẹ sí lápá táàfin wọn lẹ̀

àwọn àjọ anabi muhammed sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bó ti fi ń pa àwọn àlùmọ̀ tó síwájú wọn ṣùgbọ́n òun máa fi àwọn àmì wò àdánwò àrélù àjálù wọn máa fi rọra hàn wá létí ẹ wo àwọn nǹkan kéékèèké lélẹ́yìí o ẹ wá wo gbogbo ilé ayé wa ti rà lónìí ọ̀rọ̀ burú ọgbà lòmọ̀ títí kí ọ̀gbọ́dọ̀ lọ ọmọ kíláàsì ó burú ọgbà jẹ́ lé ó burú ọba ìlú mọ́ débi pé oníkálukú wò tiẹ̀ mọ́ bí tí yàrá kọjú ti làtí má. wàlà hawla wàlà quwwata illa billah. nǹkan ẹ̀yọ̀ kan wà tó ti pé tí oníkálukú wa bá gbìyànjú láti ṣe ọlọ́run ẹlẹ́dàá wa yọ̀bà wa ká tẹ̀mí tẹ̀mí bẹ́ẹ̀ lẹ̀ yọ̀bà wa ká kú. nítorí pé agbára ọ̀ràn àìmọye nǹkan ogun kọ̀ọ̀ràn a ní owó bíi tẹ̀tẹ̀rẹ̀ kọ̀ọ̀ràn nítorí pé gbogbo àwọn àlùtò lówó ẹ̀rí pé gbogbo wọn dàbọ̀ báyìí gbogbo àwọn àlù tó ní agbára gbogbo wọn ti dọ̀lẹ́ báyìí gbogbo òdu táwọn ọ̀dọ̀gbọ́n wà àwọn nítorí wọn pé gidigidi gbogbo wọn ti dòpè tani jẹ́ Amẹ́ríkà ní ìsìn níbo ni àwọn European Union wà lónìí níbo ni àwọn Asian Tigers níbo ni wọ́n wà lónìí gbogbo àwọn the strongest economy in the world níbo làwọn wà lónìí wọn kí alájà nìkan dá níbi tí ọlọ́run bá bá ti sọ wípé lèmọ̀nì mọ́lùkù yọ̀ tí ó bẹ̀rù sọ alẹ́ ní tó ní ìjọba lónìí ó tó ti sọ pé làkè àmọ́ lọ́rùn ti fi hàn wá ní. tàlẹ́ni náà tó lè sọ pé mi náà bẹ́ẹ̀ mi lónìí wàlá ìbùsùn àwọn olórí orílẹ̀-èdè ilé ayé tó ti agbára ní wàlá ìwọ̀n sunkún wọ́n ń dami di lójú báyìí nítorí pé àmọ́ tó kùtà fi lè ti mọ́ ọ àti dàpọ̀ báyìí. gbogbo àwọn orílẹ̀-èdè fẹ́ tí wọ́n fẹ́ ẹ̀sìn jà ní kitikiti tí wọ́n ti wọ̀nyá àjà tó wọ̀ kòkòrò kan náà pẹ̀lú ẹ̀sìn pé àásọ kútu ara wa gbogbo àwọn tí wọ́n ti má lónìí. ní pọpẹ kó dènà kó tí ìtọ́sẹ̀ kan ẹjọ́ méjì fún ẹ̀ta sí. jáde ló ní òun pálásẹ ní ìfọ́nmọ́ ike gbogbo ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì gbogbo sinagogu sinagogu gbogbo mọ́sálásí gbogbo kí àwọn gómìnà gómìnà ṣèjì kọ̀ọ̀kan wọ́n tó gbogbo ẹ̀ làwọn sí bí wọ́n àti ta. kí ló dé ó ní nítorí pé ẹ̀ ń sọ̀rọ̀ pé gbogbo bíkíbi lágbèsì lórílẹ̀‐èdè wa ti gbé yàtọ̀ sáwọn àyè kan pàtàkì ẹ dákun sáwọn ilé ìjọsìn ẹ̀ka àyè kan pàtàkì wèrè ń dira rẹ̀ lérè bẹ́ẹ̀ láwọn ọ̀tá ọlọ́run ọ̀tá nàbì Muhammad sallallahu alaihi wa sallam ó ní torí pé gbogbo àwọn aṣíwájú ẹ̀sìn lórílẹ̀‐èdè àwọn iná ni wọ́n fẹ́ràn orílẹ̀‐èdè ni wọ́n fẹ́ràn ọmọ orílẹ̀‐èdè kò sì sẹ́nìkan nu wọn tó wù kíkà búlọ̀ sí ọmọ orílẹ̀-èdè wọn mọ bí wọ́n ti dáàbò bò àwọn ọmọlẹ́yìn wọn ẹ kí gbogbo ẹ̀ wọ́n láì tẹ́ ẹ̀ bá fi lè sí gbogbo àwọn àyè tó ń wí lẹ́rọ òun fi agbára sí ma yín lọ́wọ́ toró ló lórí orílẹ̀-èdè táwa ní jẹ́ gómìnà ní tó orílẹèdè orílẹ̀-èdè tó sọ Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu lórí Amẹ́ríkà òun náà tún sọ pé àwọn mọ́tíláì olórí Amẹ́ríkà ọ̀daràn. náà tó sọ pé àwọn ẹtì máa ọgbà ọgbà àwọn ọ̀tọ̀ ọlọ́ọ̀ ní gidi àwọn ẹni tó gbógun ti Islam tí wọ́n fi pamọ́ ó ní torí pé àsìkò yìí amúkàtà àdúrà àdúrà lọ́kùn tó lè là wá o ọgbà ọgbà ìjọba gbogbo ọgbọ́n gbogbo tẹkinọ́lọ́sì gbogbo tẹkifọ́fọ́nù gbogbo òwúrò kò sí nǹkan ká ó lè gbẹ nìkan lè máa pàdé èrò wa wá lọ síbi pé ó súnmọ́ kí gbogbo orílẹ̀-èdè ilé ayé yòókù káwọn náà wọ́n tẹ̀lé lè má mú wọn kí wọ́n gbọ́rọ̀ báyìí ti sọ pé wọ́n rò kó lẹ́nu kan ti dúró má tí ìmáàmù bá náà rò lẹ́nu kan sẹ́kù ní orí kan ẹ̀jọ́ bá fẹ́ káàbò kálukú ó tún dìde náà tọ́ ní ìsìn gbogbo wọn sọ pé wa ata'na ghufranaka rabbana ó súnmọ́ kí gbogbo àwọn àròjì wọn àwọn olórí orílẹ̀-èdè yóò kú kókòkò káwọn náà sọ pé àwọn dàrú hmm, àwọn dàrú pé ọ̀rọ̀ mọ́sálásí àti sọ́ọ̀tì sọ́ọ̀tì hmm, ọ̀yẹ̀ fún sí hmm, ọ̀yẹ̀ fún sí tó láǹbù ká dàdúrà ẹ̀yin ẹ̀ máa wo tí ó láìpẹ́ yìí nígbà tí ọ̀gá àgbà tí wọ́n ń bẹ̀rù tó ń fi kéde bẹ́ẹ̀ ẹ̀rí tó gbogbo ilé ayé òkun kọ́ wọ́n tẹ̀lé so nǹkan tí ń fa nǹkan tí ń ti ń fa nǹkan bá ti lọ ti ń fa ọ̀tẹ̀lẹ̀ àbí onítẹ̀lẹ̀ lọ́tẹ̀ Allahu akbar torí pé kò sí nínú tó bá làákà yìí ẹni ká má ti sọ̀dá rárá rárá rárá ẹni ká má ti mọ́síláṣí rárá rárá rárá jùmọ̀ ẹni ká pàṣẹ ọ̀la ìrìsẹ̀ sì lè àti mí dogun àti mí dogun tó bá gbé léèyàn bá dùn pẹ̀lú tí ń ṣẹlẹ̀ ẹ kéèsì máa ní ẹ̀mí máa ní àti méjogún so àwọn sì ń dátọ́ mi nítorí pé ọ̀daràn lọ́pọ̀ àwọn òkúkú fẹ́ ṣe náà tẹ́lẹ̀ náà ẹ ká wọn sọ pé jẹ́mọ̀jáde mùsùlùmí ẹ tọ̀ láti rẹ̀ bọ́dún dé ló gbé ẹ̀ ọwọ́ aláìsí kankan gan pọ̀ tó wọn á ní ẹ má lọ mọ́ sẹ́wọ̀n kí ló àwọn ọ̀daràn wọn máa dùn ní síbi ìyá gbogbo ọ̀dọ́ gbàgbà gbọ́ àbá wíjọ́ ní sọ̀láàtì sọ̀láàtì ẹ lọ sọ̀láàtì rẹ̀ so ọlọ́run bọ́ bá wa yí padà sí dáadáa ọlọ́run bá wa yí padà sí dáadáa ọlọ́run bá wa yí padà sí dáadáa ẹ̀yin ọmọ ẹ̀yà mi nínú ẹ̀sìn Islam ẹ̀rí kọ́ ọlọ́run fẹ́ràn wa gan nígbà tó dáàbò bò wa ọlọ́run fẹ́ràn wa gan gbà tí ń sàánú tí ń sàánú wa ọlọ́run fẹ́ràn wa gan àti fún alálàáfíà ọlọ́run fẹ́ràn wa gan àti gbádàá òkú wa àdúpẹ́ fọlọ́wọ́n bá ẹlẹ́dàá wa lórí ìdẹ́ra yìí tọ́lọ́n bá ń sọ yẹn yẹn máa ń sọ́ra rẹ̀ ẹ máa ṣe tọ́lọ́n ní gbogbo ìgbà ní ìgbà tára tù yín nítorí kọ́ náà lè rántí yín nígbà tí nǹkan lè máa yín ẹ máa rántí ọlọ́run nígbà tẹ rọ́nà lọ torí kọ́ náà lè rántí yín nígbà tí nǹkan ti máa yín ẹ máa rántí ọlọ́run nígbà tẹ ráyè gòkè àgbà kó lè bá rántí yín nígbà tá a ti ti di òní rọrùn fún yín torí pé gbogbo nǹkan láyé méjì méjì náà tó bá dùn ẹ máa rántí ìgbà tí ọkà tó bá dà ẹ máa rántí ìgbà tí ó bàjẹ́ tó bá pọ̀ ẹ máa rántí ìgbà tí ó kéré torí ẹ tí yẹn bá tí wọ́n á ṣe tọ́lọ́ ní gbogbo ìgbà tára tù yẹn ọlọ́run ní pààyàn sí nígbà tí nǹkan lè máa yín torí ẹ ẹ méjì afẹ́sìn wa ṣeré kò sí kankan nínú gbogbo ilé ayé kò sì pọ̀ burúkú ní gbogbo ilé ayé ẹrù ẹ̀tàn jẹ́ ni wàhálà bẹ́ẹ̀ láyé ẹ̀tàn jẹ́ ni bẹ́ẹ̀ ni ẹ̀tàn jẹ́ ni bí láyé tuntun wá sí tàn kò sí nǹkan kan téèyàn máa ní wọ́n pàtàkì tó kéèyàn lẹ́sìn ẹ̀sìn lọ́wọ́ jù nítorí pé ẹ̀sìn wa á gbé lọ ẹ̀sìn wa kò ní pòórá bá a bá ti kú àgbẹ̀sìn wa lọ yàtọ̀ sí wọlé ayé yàtọ̀ sí gbogbo dúkìá lé ayé yìí báyìí téèyàn bá ní òsibí tí ń gbé lọ aláàlú òsìsì tí bá ní wẹrù tó bá di lọ́la gbé dàgbéyà torí délé ẹjẹ́ amójútẹ́ sí wa ẹjẹ́ amójútẹ́ sí wa ẹjẹ́ amójútẹ́ sí wa níbo lágbájá wà wọn ló ti kú níbo ní tàmẹ́dó wà wọn ló ti lọ láì jẹ́ kó lùgbàdì kòrónà. èèyàn mélòó la ọdún Ramadan tó kọjá táwọn ò sí máa lónìí. èèyàn mélòó mélòó lẹ́nu tó ti pé lánàá lánàá làjọ ń sọ̀rọ̀ tá à ń rẹ́yìn. ilé òní mọ́ tí gbogbo wò bá sọdún okú díẹ̀ ni wọ́n ti gbé nìyẹn ti kábàámà lọ́dọ̀ ọlọ torí pé gbogbo ń dáhùn wíkà àwọn wíkà àwọn yẹn eré ní máa ń jọ lójú ẹlòmíì ẹ wọn jáwé tóbi ní máa ń jọ lójú ẹlòmíì torí kó tó dò tọ́ mọ́yà lọ́wọ́ ni torí tó tó bá dò tọ́ mọ́yà lọ́wọ́ nìyẹn lé padà láti gbé ah, àtúnṣe tó yẹ kí n ti ti ti pápápá kò sọ̀rọ̀ pápápá má kò ti di oṣù dé náà kéde bá ní ayẹyẹ so nítorí ìdílé bẹ́ẹ̀ tẹ́ bá ti gbọ́ pé kìnnì kan dá ẹ̀yin náà gbìyànjú láti ṣe ń bẹ̀ tẹ́ bá ti gbọ́ pé kìnnì kan dá ẹ gbìyànjú láti sá fún pátápátá ní ìpalẹ̀ mọ́ débi tá à ń lọ kó làwọn bàbá wa wà ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ nu wa ní bàbá mọ́ ẹni tí bàbá rẹ̀ ti ń bẹ láyé ẹ̀yin ọmọ yín kéde títí ìgbà kan ni bàbá bàbá bàbá tó bí bàbá yín kọ́ mo làwọn wà táwọn náà láwọn fẹ́ lọ ni ẹ̀gbọ́n tí Yorùbá ikú lọ yọ owó ẹ̀ láwùn ok tí agbára tiẹ̀ bá kápú ṣé yóò máa wo kúràn ni bí kọ́jẹ́ pé wọ́n jẹun lọ́wọ́ ní ìsẹ̀mí wọn kọ́ lọ́wọ́ yìí ipò ní jẹun mọ́ à ọwọ́ kejì ló fi tá mi fún àkókò ní ọgbàdùn irú rẹ̀ náà lọ́yẹ̀ká máa ṣe fún kù àmọ́ gbà tó ti kó ju agbára wa lọ ibà àwọn àgbẹ lónìí ọ̀la àwọn náà ti tàn àwọn náà ti tàn wọ́n máa sọ pé à nígbà kan wà báyìí báyìí báyìí ọlọ́run ọ̀dẹ́ nìkan pé yọ máa bẹ̀ lọ láéláé ó ní iye àsìkò tó lọ́n kò fòkà lọ à ń sún fúnra wa ni sásìkò bá ti pè ọ̀ ń lọ náà ọ̀ ń lọ ni kò sábà bá ti gbogbo oògùn òfò kan gbogbo oògùn àdánù kan gbogbo ọkọ̀ òfò gbogbo ọkọ̀ àdánù bí bá máa gbẹ̀yàn olórí ibùsọ kọ́kọ́ gbọ́ ọkọ̀ kalẹ̀ kọ̀yọ́ kó kò yẹ kí nǹkan kan máa jẹ́ tàn kò yẹ kí nǹkan kan máa jẹ́ ọ̀yà kò yẹ kí nǹkan kan kọ́ máa tọ́ bàtà la gbogbo àwọn olórí ikú tí wọ́n ń pèrò kọ́ bá wọn ìgbà míì jẹ́ bá wó tàn wọ́n lè yàn kan ni èèyàn kan ni ẹ̀ kìíní kan rà níyàn gbogbo wọn bọ́ wọ́wọ́ bóòlù àwọn ṣe kú tẹ̀sán á ń kí àwọn tó wọn tó wá lá nígbà tá a bá wá kó táwọn àtàkàn ọlọ́dà kan ti wọ́n jà àwọn náà ń mọ̀ lónìí tó bá ní ká kú ní ìsinmi ìsìn ọ̀pọ̀lọpọ̀ àmọ̀ bá àdìrọ́ náà lọ. àìrọ́ náà lọ torí pé àwọn atrocity àwọn wà burúkú burúkú jágbájágbá ọ̀pọ̀ káàkiri pàtì ṣẹ̀dá pa wọn sí kódà bá lè pa gbogbo ẹ̀ ẹ̀dá ti pọ́n sọ pé nínú ọgọ́rùn-ún àti pa àádọ́rin àti pàtì ọgọ́rin àti pàtì bẹ́yà ọgọ́ta àti pàtì kó tiẹ̀ má jẹ́ pé aburú lọ́pọ̀ jù nítorí pé bá kú ẹ̀ ní rí àwọn igi lẹ́yìn ọkọ̀ òfò tẹ́jọ́ sanra yín jẹ àwọn ò ti lọ sí wọn náà lọ́tọ̀ ẹ̀yìn ọ̀lọ́ sí yín lọ́tọ̀ torí ìdè lẹ́yìn báyìí ẹja mójútó lé wa ẹja mójútó àwọn ọmọ wa ẹja mójútó àwọn ìyàwó wa nítorí pàwọn náà la dọ́jà rẹ̀ oníkálukú lọ dọ́jà rẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ níyàwó rẹ̀ ọ̀bá lọ fẹ́ lòun jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́mọ rẹ̀ ọ̀bá ti wáyé ìwọ náà lọ sọ níyàwó ọ̀ lọ bímọ ọjà ló ti dálẹ̀ ìyẹn ti dọ́jà rẹ̀ kọ́lọ̀ ẹlẹ́dàá wọn má fi léèrè nípa ọ̀dàtọ̀ dálẹ̀ mójútó ìyàwó ẹ ọlọ́run fi ọ léèrè nípa rẹ̀ mójútó àwọn ọmọ rẹ ọlọ́run fi ọ léèrè nípa wọn nítorí pé kí ọmọ má ti ara bàbá màmá kọ́ má wọná kí bàbá ó sì má tara ọmọ àtìyá náà kọ́ má tara ọmọ wọná kọ́kọ́ kọ́ má tara ìyàwó wọná kíyàwó kọ́ má tara ọkọ wọná gbogbo eléyìí arójúṣe tẹ̀ ká mójútó ní àwùjọ wa àmójútó ẹ̀sìn rárá rárá

orí bẹ́ẹ̀ ni fún mu wa lọ àwùjọ téèyàn bá wà téèyàn bá ti rẹ́yìn kan sọ fún wa pé yóò dá èyí ò dá èyí ò oríire àpẹẹrẹ oríire ni níbi ẹ̀kọ́ ìní gbọ́ tẹ̀mí kọ̀kọ́ mọ̀ fún kínní ìdá àkọ́dá náà tó nítorí ti eléyìí báyìí láwùjọ wa ẹja gbárùkù tọ̀rọ̀ ẹ̀sìn wa wọ́n máa bú ọ onáìjíríà rẹ̀ mẹ́sìn ẹ̀ kí ló ń lọ gbọ́ ẹ̀ kí ló ń lọ lórí àyíká ama ẹni tí wọn bá máa tó ọlọmọfẹ nìkan gbọ ẹnìkan nítorí tó bá dúró pé ìgbà òkè àmà tí dé fún un wà ní nígbà tó ni ni lọ báyìí rẹ pọ agbára ọ̀ràn kankan agbára ọ̀ràn kankan ọgbọ́n ọ̀ràn kankan àdúrà wa tó wa ní mẹ́sàn-án mẹ́wàá pè kọ́sàánù wa nù gbèsè ayé wa kọ́sàánù wa lọ́la tòlí àmà wa kọ́mọ̀sí wa lọ́kàn nínú ẹni tó ṣègbè. káwọn arántí pé ọdún onáàlàǹtẹ̀ yìí ọdún ìdùnnú ni nítorí pé anábì Muhammad sallallahu alayhi wa sallam ó sọ ní ìgbà tí ó ń wọlé bọ̀ lọ́jọ́ kan tẹ àwọn ẹrúfin méjì tí wọ́n ń dá wákà fún ìyá ńlá wa Aisha radiyallahu anha ànábì wa ń bọ̀ pẹ̀lú Abubakar tó jẹ́ bàbá fún Aisha radiyallahu anha Abubakar wọn sọ pé sílẹ̀ ànábì náà ni sẹ́mu pé bàbá ọmọ òun ló bí Aisha sílẹ̀ ànábì náà ni wọ́n ti ń dá wákà fún ọ Aisha ànábì ní kò fi lọ ìnàlẹ̀ kò lè kọ́ mi nàá yídá dájúdájú gbogbo ọjọ́ kọ̀ọ̀kan lọ́dún tí wọ́n ọdún tí wà. Ìrẹ́ ń jọ ọdún jọ̀dún ẹ̀dùnnú ẹ̀yọ̀ lórí ìdẹ̀ra ọlọ́run tó lọ́n ṣe fún yín ọlọ́run ní kẹfẹ́rẹ́ Ramadan ọlọ́run sì ní kẹfẹ́ parí rẹ̀ ẹ̀mẹ́ wàá dùnú pẹ̀lú tó lọ́n ṣe léwọ̀ ẹ jìnnà sí gbogbo tó lọ́n ṣe léwọ̀ ẹ jìnnà sí gbogbo nǹkan tí ọ̀gá dà nítorí ọ̀dà tó dà ní kẹfẹ́ sọ́dún yín ẹ má wò wòkú ẹ má gbọ́gbọ́ púpọ̀ ẹ má ṣèṣe kúṣe ẹ má rìn ìkọrìn nítorí pé ẹ máa sọdún ti kádàrà tó gbogbo tó bá ti ní bẹ̀rẹ̀ yóò lò rọmọbọ́nà ti lọ ọlọ́run tó dá gbogbo nǹkan pátá kò lébi kan ọlọ́run ẹlẹ́dàá wa ìjọsìn kan ń sìn bẹ́ẹ̀ agbọ́dọ̀ mọ ìjọsìn kan náà wà yìí láyá agbọ́dọ̀ fẹsẹ̀ sílẹ̀ nígbà kankan wà àbùdó rabbaka hatta ya'tiyakal yaqin máa sin olúwa ẹlẹ́dàá rẹ títí tí kò fi dé lọ́lọ́run ẹlẹ́dàá wa fi pa wá láti máa sin olúwa títí tí kò fi dé tí rọmọbọ́nà bá lọ ìjọsìn ọlọ́run sọláàtì wa gbọ́dọ̀ tẹ zakati wa kò gbọ́dọ̀ dúró ẹni tí zakati rẹ bọ́ sí rọmọdán wọn ti yọ ìwọ tẹ oṣù míì tí zakati rẹ bá bọ́ sí mẹ́ta yọ bẹ́ẹ̀ náà ni ẹni tó sì ti yọ náà ọ̀nà míì fún wa tí yẹn máa náwó gbà à ń ṣe sàrà à ń lọ́wọ́ à ń lẹ́kún à ń mú fún gbogbo eléyìí náà má sàrùn bẹ̀ nínú ojú ọ̀nà tá a máa náwó sí ìyàwó rẹ ọmọ rẹ mọ̀lẹ́bí rẹ bàbá rẹ màmá rẹ wọ́n bùkátà kọ̀ọ̀náwó lé àwọn lórí ìyàwó àtọmọ dandan bàbá àti màmá tó bá ní bùkátà ọgbọ́dọ̀ rí pé wọ́n sàmù wọn wọ́n ti nǹkan sọ̀wọ́ sí wọn. tó bẹ́ẹ̀ náà ẹni tó jẹ́ alábàágbé rẹ wọ́n bùkátà rán lọ́wọ́ ẹni tó jẹ́ mùsùlùmí ń ó lè ràn lọ́wọ́ ràn lọ́wọ́ àti mọ̀ pé Ànábì sallallahu alaihi wa sallam ó ní tẹ́ bá parí Ramadan nínú oṣù Shawwal tó ní jẹ́jọ́ àkọ́kọ́ níbẹ̀ téèyàn bá ti lè ṣe sùyàmù ọjọ́ mẹ́fà nínú oṣù tá a wà yí báyìí yóò dàbí ẹni tó gbogbo ọdún náà lè ṣe sùyàmù torí gbogbo dáadáa fún tá a bá ti ládàá mẹ́wàá ni ọjọ́ mélòó náà ni wọ́n á bẹ̀ ní ọdún ọgọ́rùn-ún mẹ́ta ọjọ́ àti ọgọ́ta torí di eléyìí báyìí bẹ́ẹ̀ náà ni hajj ń bẹ́ẹ̀ eléyìí tó ṣe pé àsìkò rẹ̀ náà láti wọ̀ lónìí ní àsìkò hajj ti bẹ̀rẹ̀ torí pé tí ọdún iléyà àti ọdún rọmọdán bá ti dé báyìí ìjọ àkọ́kọ́ ní oṣù ṣọ̀wá oní àná ìjọ àkọ́kọ́ nínú oṣù hajj alhajj ashhurun ma'lumat oní àná oṣù ṣọ̀wá oṣù dẹ̀lfàìdá àti ìjọ mẹ́wàá nínú oṣù dẹ̀lhijja àsìkò hajj bẹ́ẹ̀ náà ni ọmọra ń bẹ tó bá fẹ́ sórí rẹ̀ akramakumullah ìjọ rọmọdán lọlọ ìjọsìn wọn gbọ́dọ̀ dúró kámọ ìyàwó àwọn tó yẹ pé rọmọdán ẹgbẹ ń di mùsùlùmí ni wọn àwọn náà ni wọn pè lẹ́nu ikú àwọn níbi kì í sin lọ àfi lóṣù rọmọdán Ọlọ́run sì tù abẹ ẹni tó bá jẹ gbèsè jọ kan ìjọ méjì àti jù bẹ́ẹ̀ lọ nínú oṣù rọmọdán kò gbọ́dọ̀ ṣe sùn yá àwọn ọjọ́ mẹ́fà nínú ṣàwárí ṣáájú kó tó san gbèsè rẹ̀ nítorí pé ẹni tó bá jẹ gbèsè ọ̀ràn àyàn kì í yan náfìlà ẹni tó bá jẹ gbèsè ọ̀ràn àyàn kì í yan náfìlà tó á rí i pé nínú oṣù Ramadan ọ̀pọ̀lọpọ̀ àwọn wà burúkú ọ̀pọ̀lọpọ̀ àwọn wà tí ọ̀dà ó náà ní gbogbo wa iná làjẹ̀ sí oníkálukú nínú wa lọ ló dínà sí àwọn nǹkan tó lọ́wọ́ bá ti léwọ̀ nínú oṣù Ramadan Ramadan àti lọ ẹ̀mẹ́jì síbi rẹ̀ mọ́ ẹ̀mẹ́jì apàdà síbi rẹ̀ mọ́ orí lọ tó bá kan ní ìsìn ọlọ́run á ní kó orí sẹ́ńdì kan wọ́n mú ọ lọ sí tírénìn tó máa mú ọ lọ sí tírénìn wọ́n lè sọ pé tírénìn olóṣù kan ni wọ́n lè sọ pé olóṣù mẹ́ta ni tírénìn tó bá lọ yẹn ni wọ́n lérò wípé ọ máa lo tó bá kọ́ ń bẹ̀ ní gbogbo ìgbà tó bá wà lẹ́nu sẹ́yìn tó bá sì ti sẹ́ tó wà lọ́dọ̀ rẹ̀ tó fi rí sẹ́ lápò wà lọ́mọ twenty four twenty five ló fi rí sẹ́ wọ́n expect yìí pé ó sì ṣe ìjọba yẹn lójú wọn thirty five years tó fi pé sixty years so thirty five years tó fi ṣiṣẹ́ nù fọ́ọ̀tì oṣù kan àgbóṣù méjì dọ́lọ̀ ni wọ́n fẹ́ kọ́ máa apply lórí gbogbo sẹ́tọ̀ọ̀sẹ̀ fún ọdún mẹ́tàlélọ́gbọ̀n fún ọdún márùnlélọ́gbọ̀n tó bẹ́ẹ̀ náà lè Ramadan níta ọlọ́run bá ó fi àwọn nǹkan púpọ̀ púpọ̀ púpọ̀ wá nínú Ramadan náà ó di oṣù kan rọmọbọ́ọ̀nù tó wá jẹ́ kọ́ọ̀sì oṣù kan máa lò títí láéláé oṣù kọ̀ọ̀kan yóò mọ̀ wá ní ọdún kọ̀ọ̀kan ntọ́ kọ́ nínú oṣù yìí dáadáa tó rí nínú oṣù yìí máa lò nínú oṣù mọ́kànlá tó kù kò yẹ kó lè fún wa torí ẹ̀ bá a ti kóra wa nígbàánu tá a jìnnà sí gbogbo ntí ọ̀dà nínú oṣù rọmọbọ́ọ̀nù bẹ́ẹ̀ náà yẹn já jìnnà sí gbogbo ntí ọ̀dà lẹ́yìn rọmọbọ́ọ̀nù ọlọ́run fẹ́ wa fún dáadáa ló dé kí rọmọbọ́ọ̀nù ẹ̀ lọ ẹ wo òru ẹyọ kan nínú oṣù Ramadan lè lẹ́tọ̀ kádì ọlọ́run ní ó lóore bí ẹgbẹ̀rún oṣù náà èyí tó túmọ̀ sí pé ó lóore ju ọdún mẹ́tàlélọ́gọ́rin àti bí oṣù mẹ́rin lọ tó nínú kọ́nà wọn fẹ́ràn wa ẹ jẹ́ ká ju àwọn dáadáa tá a rí kọ́ lápá nínú ìgbésí ayé wa yòókù abẹ́lẹ́ wọn fẹ́lẹ́ dá wa kọ́ bá àlùbáríkà sọ fún wa oore tọ́lọ́ máa fi séèyàn lọ́jọ́ ọdún àti lẹ́yìn rẹ̀ ọlọ́run kó jẹ́ káwọn náà ká ní sùn bẹ́ẹ̀ aburú kéré ní àkótóbi ọlọ́run má jà sí fún bẹ́ẹ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa àlámọ̀rí kálukú wa ilé tó ti dá mbẹ́ ọlọ́run tó tún máa dà sí èyí tó kú jẹ́ káàtó ọlọ́run kọ́ bá wa tún ṣe kò sẹ́nìkan nínú wa àti kó níbi kan tí bàtà ti ń ta lẹ́sẹ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kọ́ bá wa pẹ̀tù sí ọlọ́run kọ́ bá sí ọlọ́run kọ́ ìwé ìtọ́kọ nínú ìlọ́tò pátẹ́ ìtọ́kọ jáì lórí kálukú wa nípa tí ó ṣẹlẹ̀ sí àti tó ní òsè odidi ọdún kan tó tún bọ̀ ọlọ́njọ́ já sí rere fún kálukú wa ọlọ́njọ́ já sí rere fún kálukú wa àfojúsùn kálukú wa ti dáadáa ọlọ́run bá kójú kọ́ bọ́ sí i gbogbo ìdáàmú àti ìdáàmú aláboró ọlọ́run bá wọ́n ti àti déédéé rẹ̀ ọlọ́run bá kọ́ sọ́ wa ọlọ́run kọ́ sọ́ àwọn ọmọ wa ọlọ́run kọ́ sọ́ àwọn aya wa ọlọ́run kọ́ sọ́ àwọn nǹkan wa ètí mí àtẹ̀tí òmí oníkálukú wa àwọn òbí kan lọ́sẹ̀ wá sílẹ̀ àwọn ètò ṣe pé àwọn míì nínú wa wọ́n lè ti bọ́ sàgbéyà ẹni tó wà nínú kẹ́ nínú wa ọlọ́pàá bá àṣàlékún kẹ́ ẹni tó wà nínú kẹ́ nínú wa ọlọ́pàá bá àṣàlékún kẹ́ fún wa ẹni tó sì wà nínú ìyà nínú wa ọlọ́pàá bá àdínkù ọba amukó pátápátá ọlọ́mọba amukó pátápátá lọ́ọ̀bá ti mukó pátápátá bá àdínkù fún wa ọlọ́mọba àdínkù fún wa ọlọ́mọ ọlọ́run forí jì àwa náà nígbà táwa náà bá kú ọlọ́run kẹ́ wa lẹ́yìn ìgbà bá kú ọlọ́run ó ṣe sàárè wa ní àbàtà ìjẹ́nu ó wọ́n ṣe sàárè wa ní kòtò kan nínú kòtò náà àwọn tí òbí tí wọ́n ti sọ́kù níbi ayé ọlọ́run wa kọjá kí wọ́n túká pẹ̀lú dáadáa ọlọ́run kọjá kí wọ́n túká pẹ̀lú dáadáa ọlọ́run ọba ẹlẹ́dàá táàbù máa ṣe ilé ayé dáadáa táàbù máa ṣe tọ́lọ́run bọ́lọ́run ọba ti ṣe jìnnà sí gbogbo tọ́lọ́run ọ̀fẹ́ ọlọ́run máa ṣe ní ọ̀rọ̀ ọ̀fọ̀ ọlọ́run máa ṣe ní ọ̀rọ̀ ọ̀fọ̀ subhanahu wa rahmatulahi. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم